Thank you. máa ń bá máa Thank you. tí ìrántí rántí ọlọ́run ọ̀sán lójú rẹ̀ fún ẹjọ́ fún ọ̀sán rẹ̀ náà. option. By example, if you know what you're doing, if you know what I'm doing, if you know what I'm doing, if you know what I'm doing, Receive it. The likeness of the one who remembers Allah subhanahu It's just like the one who is fleeing from an enemy. An enemy telling him, I sent you escape from this enemy. Or is neighboring the man a very fortified fort, a gated house, and an enter. And he locks the door upon himself. So the enemy is left away

So mention Allah Ta'ala and remember Him will make Allah pleased with you. Allah says, tell you what I am. That those who have walking for that you should make sure you pray. You make your act resist for your family. And when he does that, Allah pleases him and made him love among those

Also, among a benefits of can zikr, أنه يجلب القلب الفرح والسرور. It brings happiness to mind. Every mind that knows Allah subhanahu wa ta'ala, it feels happy. And it takes away sadness and sorrow from such Also, among a benefits of and now zikr, أنه يقوي القلب والبدن. It the mind of God. It the physical appearance of God. When you remember Allah Ta'ala, you think you are healthy. You think you are powerful. Because you have got yourself secured by of Ta'ala and secured. And now we know what you are fighting. It graduates. a great light to face and mind of knowledge. Allah let me know wisdom. Our benefit of Tawfiqim is that the bring of uh, it brings a wisdom, it brings provision to those who have provision. If you never have Allah brings provision, Allah helps you, Allah gives you provision. All what you want, Allah gives you this because you have made the use of your life. Also, one of the benefits of zikr is that we clothe those who know Allah, clothe them who is to like clothe. Allah made them clothe. They are covered by Allah's blessings. Also, among the benefits of zikr, أنه يريده المحبة. It makes them love, Allah loves it. However, because of Allah wa ta'ala, Allah made all the Ulama and Prophet. The Buddha alayhi salam reported

These are places that facilitate to which every person or person goes to avail. Nínú àkọlẹ́ yẹ kí akọlẹ́ kọ́ ti yẹ ẹ̀kọ́ afẹ́fẹ́ lọ. Àti wọn kọ́lọ̀ sí pa wá láti ká the jẹ lọ. Àti wọn pàtàkì sí pa wá láti ká máa jẹ lọ. Àti wọn díẹ̀ nínú àwọn àkọlẹ́ tí bẹ̀rẹ̀ sí á ti jẹ lọ. ìrántí ọlọ́run lẹ́kọ̀ọ́ mẹ́ta ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́wọ́ bá bá wà sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ àdìgbò ní ẹ̀ bá ń rántí ọlọ́run tí mo bá kó bá wọn ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta látàrí nàìjíríà tó jẹ ìbájára ọlọ́run náà ẹ̀jẹ̀ láyé wọ́n kò lọ bàtà bí náà ti bàtà lọ́wọ́ àwọn ìbàjá ودون الجهل من القول بالقلوب والأعصاب ولا تكون من المعصية وأنا المسلمين máa rántí ọlọ́run bá bá ṣe rántí ọlọ́run kí iná ṣe ìrántí ọlọ́run ọmọ ìlà ìlà ti jí sí òkú ọdún sọ. àbí àtúntò sí nígbà tí àgbà tó lé wa kájú lè ṣe kẹ́lá tó ní ọlọ́run. ọ̀rọ̀ ìjà ti máa pariwo kí iná ṣe rántí ọlọ́run láàárín ìwọ àtọ́gbọ̀n rí àtẹ́kọ̀ọ́ yẹn. ẹ̀yẹ́dẹ́ tó ti rántí ọlọ́run ọkàn rẹ ẹnu rẹ àná rẹ tẹ́lẹ̀ fọ́ máa ń sọ̀rọ̀ ìdẹ́ jẹ́ ní ìdájọ́ ọ̀rọ̀ àìsí ní ìrántí lè tó kàwé òun kò dáhùn ìgbàgbọ́ ọlọ́run. عليها عليه نهما للجبال في معرض الرجل ولا ولتقع على صدرهم ومن صلبت له الثمرة وليس أعطى مجرى لوجه وجه له فالوضع تعمل الأجوال الأخرى كما نحن نتعامل الأجوال إذا كنا أبو هريرة رضي الله عنه ورحمة محمد الأمر نقول الأمر لله سبحان الله وبحمده سبحان الله سبحان الله ما تقول مني بعد كل من تأوي الله ونفسه سبحان الله بأمره سبحان الله العظيم كيف الله يقول لك أنت أن تكون محمد كما هو تتعلم الإنسان نبي سيما تقول نبي وبكذا الله بل الذين يتعلمون ما تقولون إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا أنزل الله كيف تكاثر النووي الله نزل من الإنسان عليك شعور ربه ومنعه فهذه الإنسان àwọn abẹ́rẹ́ rẹ̀ àwọn tí kò lè lówó lọ wọ́n ti fi ṣe ọlọ́ba lọ ọlọ́ba ti ṣe ọlọ́ba àwọn tó àwọn tí ń tẹ́ka ẹ̀ka ẹ̀ka ọ̀rẹ́ wọlé ìwà kọ́ta àgbo ìwà kọ́ta àmàlè ìwà ẹ̀dá ìmọ̀tàmá ìwà kọ́ta àmàlè àdókò kébò onímọ̀tàmá òsì nínú àti tí ó máa lọ́wọ́ kó làwọn àwa ọmọ dá náà ti dá àwọn olùwà ṣe káwọn ọmọ òwe náà ṣe wá ọ̀tà àwọn ìlọ́wọ́ àti àwọn ọmọ kàkà kébò làwọn àti bẹ́ẹ̀ ṣe àwọn ẹ̀yìn ti máa lọ́wọ́ àwọn ẹ̀yìn àwọn ọmọ àti àwọn ọmọ kí ìfẹ̀sìn ló bá dé ayé lọ́wọ́ náà láti ẹ̀yẹ ìfàlẹ́ ẹ̀yìn àti ìfẹ́ ìdá ìjọba mẹ́ta. ọlọ́run fún ìfẹ́ ti tẹ ẹ̀yẹ ìdá tó bá wọlé kẹ ẹ̀ta kí ni kan náà láti ẹ̀yẹ ìtẹ̀lẹ́ kó lè tẹ̀sí bí àti ìfọ̀nà. sọ ẹ ẹ wọlé sọ fún àtúnlá ìfẹ́ sọ̀rọ̀ wọ́n kọ́ ọ́ lẹ̀ wọ́n ní ìfẹ́ ìdá àti àwọn ọ̀la فأقول الحمد لله مطلق وأنا قصد أعرف إلي قصد أقول يا أجل من وين وصل سنة وتقول في التأكيد على الله سبحانه وتعالى ولا قدر أشياء مسلمة يرون ولا قدر أشياء مسلمة يرون ولا قدر أشياء مسلمة يرون ولا قدر أشياء مسلمة يرون الله سبحانه وتعالى اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم اهدنا الشرك والشرك اللهم انصر الأمة والمسلمين اللهم إنا نسألك أن تنصرنا وتعنا على أعدائك أجمعين يا الله رب العالمين اللهم إنا عبيد ونعمي ونعمي بك نواصينا بذلك ما قضينا حكمك حمد فينا قضاء اللهم إنا نسألك بكل اسم ولا نسألك به نفسك وأنه بالله أو علمه أحد يدعوه أو استمتعت به في العلم أما هو إنك تسألك أن تجعل